túmọ̀ rẹ̀ kábíyèsí fá akí ogbẹ olóòfẹ́ ta lọ́lọ́run káàkiri àgbàlá ayé pé ojú tẹ fi ń wò ní fọ́ etí tẹ fi ń gbọ̀wọ̀ kúkú ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè bàbá wa dáadáa kan torí àwa láti wá bèbú bàbá wa dáadáa kan lẹ́yìn mo fẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tá a sì wá rò pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò gbúdọ̀ máa lọ ẹ jẹ́ ká tá a gbọ́ tá a ti rẹ́ni pàrà gbọ́ wọn ò tún sọ mi tí ó ti burú jù báyìí lọ jù bẹ́ẹ̀ lọ bàbá wa náà mo fẹ́ jẹ́ ká gbọ́n tí wọ́n wí kí n tó wá sọ̀rọ̀ sí. àánú tó pọ̀ ni kéèyàn gbọ̀ títí kọ́ pé òòsà ló túkù tí ọmọ fèrè balẹ̀ fún làwọn bàbá wa jọ̀hún làwọn fi máa sọ pé náà paná adébọrẹ́. ṣe gbọ́ wọ́n ní òrìṣà bíbọ wọ́n ní ọ̀nà àánú tó pọ̀ ni wọ́n lọ́nà àánú ni pé kéèyàn gọ̀ títí pé òrìṣà wa lè yọ ọmọ balẹ̀ fún lèyìn mọ̀ forí balẹ̀ fún pípé òun làwọn àbá àwọn jọ̀hún sọ pé kí ọlọ́run kó paná adébọrẹ́ èyí ń túmọ̀ sí pé gbogbo àwa tí tá a jó lórí ìṣà fi pé àgọ̀nù àbí ìtumọ̀ rẹ̀ kọ́ nù pé kẹ́yìn ogún ọ̀dí pósí ìṣà ní ó mọ̀ forí balẹ̀ fún. bàbá wa ẹ foríjì mi tí n bá sọ̀rọ̀ tó bá fẹ́ dàbí èbú ìwà bí láti bu yín ṣùgbọ́n ayé lẹ bá ẹlẹ́bọ àwọn àbáyín yẹn náà ayé wọn bẹ lẹ́bọ so ká yẹ pé àgọ̀ àgọ̀ sáà pé bàbá wa bóyá lọ́nà kan àbí lọ́nà kejì ẹ̀yin náà ẹ tàn mọ́ ẹlẹ́bọ tàbí kún ó kún ó jẹ́ àwọn bàbá yín so kẹ́kẹ́ ká sọ pé àwọn àbá àwọn àbá tó ti lọ wá gọ̀ ni sẹ́yìn pé wọ́n sọ pé wọ́n sọ pé àwọn ará àjọ ń gọ̀ ó ti kó bàbá rẹ̀ mọ́ ó tó ṣe bí òwe pé ẹ má lọ pé àwọn ará àjọ ń gọ̀ kó bàbá rẹ̀ mọ́ àwa sì ti àwa wá rò pé àwa ti wá rò pé irú ẹ̀yin tẹ̀yìn jẹ́ àgbàlagbà nídìí ẹ̀sìn Islam yìí ẹ̀yin tẹ̀yin ọba tún sọ̀rọ̀ ó yẹ kẹ́yàn tún lè na sùúrù sí kì í ṣe irú ẹnu adú yín lẹkùn lọ pé à kéèyàn gọ gọgọ débi pé òṣìṣẹ́ ní orí balẹ̀ fún ṣé wá sẹẹrí wa pàm forí balẹ̀ fóòsà ni ẹ ṣe dákẹ́ ìfàdé balẹ̀ fóòsà àbí ṣé nílùú tẹ̀yin gbéhùn ṣé kò sólóòsà ń bẹ ni gbogbo bílọ̀ ní ṣe rí olóòsà àwọn olóòsà pọ̀ ń bẹ bó tiẹ̀ jẹ́ pé ẹni wọ́n mọ̀ sọdún ní gbangba gbogbo ẹ̀yin bàbá yìí náà bí ẹ ti gbàgbé ẹ ṣe fídíò kan tẹ́rí wọn lọ́mọ orí ojú màálù mẹ́rìndínlógún. ewé olóbe. ewé ẹ̀yìn olóbe ẹ àmọ́ sọ pé ẹ̀yìn ẹ̀yìn lólobé so sí ẹ wá pẹ́ pé ẹ̀yìn tí wọ́n fẹ́ lò wọ́n wá lò pẹ̀lú ọ̀rọ̀ àfáàná ewu mọ́ká ní àlíyà abẹ́sùn àgbẹ̀ yìí kọ́ lọ́sọ́. èèyàn kí ni wọ́n pè gbogbo ewé olóbe ewé gbá ewé àwo sí èso sẹ́yìn lò fún ewé lórúkọ ni tá lọ sẹ́yìn sáàfà lọ́sàn yìí àwọn àwọn bàbá wa ló fún àwọn ewu yẹn lórúkọ lórúkọ lórúkọ lórúkọ tẹ́yìn fi wá débí tẹ́yìn fi wá dé nìsín tẹ́yìn fi wá ń lo ìlú tẹ́wà fi ń lo ìwúlò ewé òun tó wá fi ṣiṣẹ́ fún yín sáwọn tó wá tó wá jìyà dídéwé mọ̀ mímọ̀ fún ewé lórúkọ sẹ́rù mọ́ lọ́yẹ ká tó máa fẹ́nu bàjẹ́ ká máa sọ pé orí wọn ò pé ẹ̀yin náà wò ń tẹ́ ẹ̀ dà lónìí bàbá wa ń tẹ́ ẹ̀ dà lónìí àmọ́ bẹ́ẹ̀ bá ṣe púpọ̀ ńbẹ̀ yóò ṣe díẹ̀ ńbẹ̀ mo sì mọ̀ pé bí nǹkan bá ṣe yín ẹ débi ewé tẹ ẹmọ ẹmọ orúkọ tẹwé ń jẹ tẹsí ìbòwé sọ̀rọ̀ gbogbo nǹkan àwọn olórìṣà la la àwọn bàbá wa tọ́jú olórìṣà tẹ́ẹ̀ tẹ́ẹ̀ pèsè tẹ́ẹ̀ sọ pé orí wọn ò pé wọn pèsè kórí tẹ́ẹ̀ sọ pé orí wọn ò pé wọn àwọn náà ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ńlẹ̀ fún àwa fún ẹ̀yí tẹ́yìn náà wà lónìí sí torí nínú àwọn sí sọ̀tì tẹ́tí ṣe ẹ jẹ́ ká mọ̀ pẹ́yìn náà máa lo oògùn ẹ sì máa ń já ewé irú ọ̀rọ̀ báyìí kò yẹ lẹ́nu ẹ̀yin tẹ́ tún jẹ́ bí olórí ìjọ tí o gba àwọn èèyàn wò gẹ́gẹ́ bí aṣíwájú kódà kò yẹ kí ẹnìkan ó sọ̀rọ̀ gan kó a jẹ́ pé wàá bí inú tàbí wàá mú ẹnu gbé yín wá kọlu gbogbo àwọn olórìṣà àwọn oníṣẹ̀ṣe torí pé ewé òun àjọ ń gbani àjọ ń jà ni ẹ wá sọ wípé àwọn àbáyé tí wọ́n sọ pé kí Ọlọ́run paná adébọ rẹ láì jẹ́ tuntun sọ iná adébọ wa ń parẹ́ ni àbò tó ń gbèrò sí gbogbo orú àwọn gbólóhùn báyìí yóò mọ dá wàhálà lẹ láàrin àwọn ọmọ Yorùbá ni ẹ jẹ́ kí n gbọ́jà gbọ́ síwájú. ọjọ́ òun làwọn fi máa sọ pé Ọlọ́run paná adébọ rẹ. Hmm.

ìṣẹ̀ṣe náà gbogbo ẹ̀ ewé tẹ̀yìn já yẹn náà tẹ́ ń lò tẹ́ ń pe ẹ̀yin olóbe ẹ̀yin ẹ̀yin olóbe ṣe sí ìṣẹ̀ṣe ní ṣebí tabalẹ́wà lọ àwọn ọba wa ní ṣéwé wà ní Saudi Arabia ní sanabi Muhammad sójà ewé rí ní ìṣẹ̀ṣe náà ní kò sókò kẹta ẹ fẹ́ pé àfi tẹ bá sọ tẹ bá decide pé bá pinnu lónìí pé ẹ ní lewé mọ́lókù ẹ sì lè ṣe ká mọ́ lewé ẹ lè ṣe ká mọ́ wàgbò ẹ jẹ́ kí n fẹ́ fún wa ẹ jẹ́ kí n fẹ́ da alẹ́kọ̀ọ́ kan bẹ̀ yẹn kẹ bá lọ oògùn àwọn òyìnbó bóyá paracetamol ni bóyá panadol ni bóyá kinní kan ẹ lọ wo ara àwọn kọ́ńtẹ́ǹtì ẹ̀ orúkọ òyìnbó tógùntógùn ni wọn àwọn kan tán fi ṣe orúkọ òyìnbó tógùntógùn nígbà tí a lọ wo ìtumọ̀ àwọn tí wọ́n fi ṣe oògùn òyìnbó tẹ́yìn ńlá powder yẹn ewé ni ó padà jẹ́ lọ́dọ̀ ọmọ náà ewé náà wọ́n sọ di powder ah, education education ti advance gan àwọn yẹn ti kàwé gan wọ́n ti mọ gbogbo tí bá gbé sani chain doctor wá sí wọn mọ sọ kọńtẹ́ǹtì ewé kíní kan tó wà nù paracetamol kọńtẹ́ǹtì ewé kíní kan tó wà nù ewé làwọn náà sọ di powder wọn kàn mẹ́tì ẹ̀ ní wọn mẹ́tì ẹ̀ náà fi sọ di eh, kóró ewé ni wọn sọ di kóró ewé ni wọn sọ di kóró tó gbogbo ẹ̀ náà sì ni ìṣẹ̀ṣe ni ṣùgbọ́n tẹ́tẹ́ tẹ́tẹ́ pé wọ́n ti wá sọ di kóró tiwa wá jẹ́ olómi tiwa náà dẹ̀ ni àwọn èèyàn ti sọ di kóró kárùkọ́lọ́ orenix kárùkọ́lọ́ àwọn èèyàn oyis àwọn tó ń pògùn tó ń pògùn tó ń pògùn tó ń pògùn ọkọ̀ olóyún àǹkó àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pògùn yemkem tí wọ́n ń pògùn so tọ́ni sọ di kóró tọ́ni sọ tiwa náà di níta lè yan gan so nípasẹ̀ díẹ̀ lẹ́yìn ìṣẹ̀ṣe ní gbogbo ẹ̀ wọ́n torí pé ìwá láti wá ba àwọn nǹkan bàbá wa jẹ́ ẹ̀rí wa wípé ẹ ẹ ẹ ẹjẹ ẹjẹ ẹ̀yin wá sọ pé ẹjẹ àmọ́ léwé ẹ̀bọ̀dẹ̀ mọ́ jà á se tẹ́pá wà gbọ́ pàǹforí balẹ̀ àti dájú ẹ̀yin tẹ̀yin náà forí balẹ̀ tẹkùtà ẹ bá fẹ́ tẹlẹsẹ pé fẹ́ kí aláwọ ẹ wà mọ wá Saudi kí ẹ wà mọ forí sọlẹ̀ fún Kaaba ẹ tó wà forí sọlẹ̀ fóòsà torí báyìí torí báyìí àti ẹ tó forí sọlẹ̀ ránṣẹ́ sí Saudi táwa ló gbọ́n jù àbí àjọ forí sọlẹ̀ ni èyí ò tún forí sọlẹ̀ lẹ́yìn márùn láì fún yín sálárì ẹ fi sọrí fọlẹ̀ láago márùn ní five thirty aago méjì yẹ forí sọlẹ̀ aago mẹ́rin ẹ forí sọlẹ̀ aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ forí sọlẹ̀ aago méje aago mẹ́jọ ẹ forí sọlẹ̀ láì gba sálárì ẹnìyẹn kò sí bú ẹnìyẹn kò sí bú yín wọ́n wò náà ni pé Ọlọ́run fi gbogbo wa mọ̀nà ṣùgbọ́n àmọ́ pé ìtàn àbá wa ṣe fọ́fadà sí wa ṣe ọjọ́ ẹ̀ la wà ọjọ́ ọ̀nà làwà wà tó rà sí ń lò a sì ń porúkọ wọn ó sì ń jẹ́ fún wa. ìwé táyìn wá gbé dání ẹ̀yin náà tẹ́ pé bó tẹ́tẹ́ tẹ́wálé bọ́n bẹ́ẹ̀ sì mọ ṣàlàyé ìwé yẹn mọ ṣàlàyé ẹ̀ fún wọn fáwọn tí káyẹ pé àwọn fẹnu tàbùkù tiwa tẹ́mi bá ti wá sọ̀rọ̀ tara tẹ́ni wá gbẹ̀mí tí mo wá sọ̀rọ̀ wọn àti pé ah, ọmọ ó sì bú àfa kan o sì ń ra wàfà fi ah, àwa láti wá rẹ́ẹ̀rì yẹn kan fi ẹ̀yin ni kẹ́ ẹ fọwọ́ yín síbi ọwọ́ yín gbé ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ọ̀rọ̀ yìí ó ti pọ̀ jù ẹ jẹ́ n gbọ́ síwájú. à ń polówó ẹbọ ọwọ́ awìn wá sí títí títí títí títí títí kábàárẹ̀ lẹ́bọ̀ kẹ́kọ́ jáde kó tún máa ní ẹnì kájú ànábì lọ àtẹni ọ̀sọ́ àtẹni wọn lọ́dí ànábì lọ tẹ́ ẹ bá dì bọ́ bọ́ta kẹ́ dì bọ́ ẹni wọn lọ́dí ànábì lọ ti dára o onídìndakọ̀ òun náà ti bó kọ́ ọ yẹ kó jáde síta ní pẹ́ẹ́rì mùsùlùmí mo túbá wá ok níbi láì ibi gẹ́gẹ́ lọ̀rọ̀ sọ sí wọ́n ní wọ́n la polówó ẹbọ títí títí ipa wa gbé wa wípé àwa sọ pé ẹnìkan ju ànábì lọ wọn sọ pé àtẹni tó sọ àtẹni tí wọn ní kó já ànábì lọ káwọn méjì ò jáde kí wọn ó dìbọnkì ẹ wípé àwọn ò ju ànábì lọ bàbá wa tẹ́ ẹ bá ní káàbù dáadáa kò kí n so oníṣẹ̀ṣe ló bẹ̀rẹ̀ kìnìyàn o tẹ́ ẹ bá rántí fídíò kan tá a ṣe sẹ́yìn tí bàbá Múyìdí Àjàní Bello tí wọ́n jáde tí wọ́n sọ pé ẹ kó fádánù ẹ kó fádánù ẹ lọ kó fádánù ṣé àbá ń ju fa lọ ni sọ́nsẹ̀ sì wá jáde ká sọ pé yá àti bàbá àti gbogbo àwọn mùsùlùmí ẹ wá dìbọ́ǹkì ẹ ẹ wá kún ẹnu ra yín ṣe kẹ ẹ pọ́n fẹ́lẹ́ padà kìí ṣàwọn alábẹ̀rẹ̀ tẹ́ bá rántí bàbá kan náà jákímọ́lù tó sọ pé kùránì kùránì jùfà lọ kùránì jùfà lọ mélòó nínú yín nínú àwọn mùsùlùmí tó máa ń sọ̀rọ̀ pàṣẹ ṣe ó ti pátá ti ń bó bóṣù tá ti bú Ṣàngó mélòó la pè pé ó yá wá jáde kó dìbọ́ǹkì ẹ̀ torí pé ntẹ́yìn gbàgbọ́ nù ó wà ní Kùránì yín náà wípé ẹ mọ̀ bu táwọn gbàgbọ́ yàtọ̀ sáláwù yín káànú máa bu ti yín ṣùgbọ́n ìwà ń bu ti wa tẹ́ bá ti wá tẹ́yìn tó bá ti wá sọ̀rọ̀ kan nípa ti yín ẹ wà mọ́ bínú ẹ jẹ́ wá fún yín lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ gan ẹ jẹ́ wá fún yín màá fún yín ní illustration àlàyé dídẹ̀ là ń lórí ẹ̀ àwọn àdúmìtà ọlọ́run àkànbí ọlọ́ba òun ló sọ nínú prógrámù ẹ̀ ni kò pẹ́ ní kankan òun sì prógrámù tiẹ̀ ni pé ó ní Sunday Igboho ó ní ànábì tàwọn ni kódà ó ní ìlọ́wọ́ tàwọn ó ju ànábì Muhammad lọ sẹ́yìn gbọ́ ó sọ bó Sunday Igboho ṣe lọ́lọ́ tiẹ̀ lẹ́bù tó gbé Sunday Igboho sí lọ́kàn tiẹ̀ ló fi sọ yẹn mùsùlùmí náà wà lè jáde kó yẹ pé ẹ kinní kan ojú ojú ògún lọ kinní kan ojú ṣọ̀gọ́ lọ ọ̀fẹ́ lòun ọ̀fẹ́ lòun ok tèmi bá fẹ́ sọ̀rọ̀ sí mo lè sọ pé lọ́dọ̀ tèmi èmi pé mo jù ànábì lọ ní tó wù mí mo sọ bí mo ṣe rí nìyẹn mo lè lẹ́sùn pé dọ̀rọ̀ tèmi o èmi gan ju ànábì lọ kí ló sì fà táwọn náà fi sọ̀rọ̀ ni pé wọ́n lọ kà àwọn Quran wọ́n kà dìtì wọ́n rà àwọn kárátà kan tí wọ́n kọ síbẹ̀ nípa ànábì táwọn pé ah táìpà nàbí tán sọ ní tòótọ́ o à irú ìwà báyìí kò yẹ kó wà lọ́wọ́ òjíṣẹ́ ẹ̀ńtẹ́ pẹ̀lú òjíṣẹ́ Allah ibẹ̀ wa kó bẹ́ẹ̀ wá kọ̀ mú lọ nígbà tí Haruna wa sọ bẹ́ẹ̀ kèé ṣe pé ẹ̀yin wá sọ pé kí Haruna ò dìbọ́ǹkì ẹ̀ kí Sunday Igboho náà kó náà sọ pé ẹ tí mo bá fẹ́ rí jà aláò kó náà sọ pé ẹ ẹ òun òjú ànábì lọ o irọ́ ni irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tí Sunday Igboho bá fi lè jáde tí ṣe Sunday Igboho bá fi lè jáde tí ṣe Sunday Igboho bá sọ pa jáde tó adé mi o Sunday Amadi ẹmọ Igboho mi ò ju ànábì Muhammed lọ dájúdájú àjẹpẹ ṣe Sunday Igboho lóní kiri admin Àkànbí Ọlọ́ba lọ sọ nìyẹn ṣé tí mo sọ yé yín Àkànbí Ọlọ́ba nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ó sì sọdún ọ̀rọ̀ yẹ pẹ̀lú àpọ́nlé gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe yí lọ́kàn tiẹ̀ Sunday Igboho kọ́ ló ràn Àkànbí lè jáde lọ́la kó ní tèmi ta lọ́lọ́run mo ju ànábì Muhammad lọ ó wù ni kèsì pé yá kìyìn wá túmọ̀ sí pé èmi sọ pé yá lọ sọ báyìí so ẹ wá sọ pé ẹ tí Sunday Igboho ok ẹ ti ẹ̀dá kọ gan ẹni àti ẹni tó sọ àtẹni tí wọ́n sọ pé ó jáde bí lọ táwọn méjì wà fẹ́ rí bínú tí wọ́n fẹ́ ṣe kíníkan kíníkan kí wọ́n lọ jáde kí wọ́n apologize ẹ wọn ò ní Sunday Igboho jẹ́ nìyẹn kan apology tí Sunday Igboho náà bá fi wá lè jáde tó apologize àjẹ́ pé tòótọ́ Sunday Igboho ló ní kí Àkànbí Ọlọ́bọ̀ lọ sọ bẹ́ẹ̀ nù bọ̀tá pé kèsì sẹ́nìgbò ní kákẹ́ ìbíọ́lẹ́bọ̀ lọ sọ bẹ́ẹ̀ so kí ni ti sẹ́nìgbò láti láti jáde láti bá àwọn ọmọdé jáde pẹ̀lú mùsùlùmí ọmọbìnrin nù ìjà náà bì lọ ṣe àgbẹ̀ nígbà tẹ̀kàn rúpọ̀ ní ẹlẹ́ni nìyẹn. sọlọ ń jùlọ tẹ́lẹ̀. ẹ ṣé sẹ́nìgbò sọ pé òun pòun jànàbí lọ tẹ́lẹ̀ ni àbí sẹ́nìgbò ló give speech pé èmi mo jànàbí lọ. mùsùlùmí máa rí bí ẹni pàwọn superior jẹ́ anybody lọ. kí ni ti so anybody lè jáde kó sọ pé ẹ mojú kí lágbájá lọ ó jùlọ ó jùlọ náà nìyẹn ó jùlọ ó jùlọ náà nìyẹn fọ pé ká mọ̀ pé ẹ̀yà ẹ̀ jáde kí a mọ̀ kí a mọ̀ dìbọn kí pé gbogbo àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tó ti fẹnu búfa tó ti fẹnu bàyẹ̀ sí jẹ́ Buhari ẹran Musa tó tó sọ wípé ẹ lọ jùgbínú òye ìgbẹ́ sínú Ọ̀ṣun Ọ̀ṣun wèrèwo kìnnìkan kìnnìkan kóun náà kó jáde kí ogun wọn kún gbogbo tẹsán nípa àṣìṣe pátá ẹ̀yin náà dìbọn kẹlẹ ẹsùn wẹmọ ẹnìkan kò jẹ nìkan lọ ń gbọ wa ayé ìyá àjọ ń gbé ni ẹnìkan kò jẹ nìkan lọ táìpọsì ní tẹlẹ ṣe ẹ lọ ṣe àáfà ẹ kí ló kọ yín a pé mo rò pé mo rò pé yín náà gbọ́wọ́ dáadáa a pé olúwọ́ tẹ́lẹ̀ ṣe àṣìṣe mi mo rò pé yín náà gbọ́wọ́ dáadáa a pé onítàlẹ̀ mi kò ilẹ̀ yìí àjọ ní ni a sì jọ lẹ́tọ̀ kan náà ni ẹnìkan ò jẹ́ nìkan lọ apá rẹ̀ kàn gájú kan lọ kẹ́nìkan wà á mọ́ rí pé òun lè máa bú ẹ̀sìn ìran kejì kí ìran kejì káwa tá a nílẹ̀ gángan ká mọ̀ wò pé ẹ ṣáàjà mọ̀ bẹ̀wò kó mọ̀ bínú irú ẹ̀bẹ̀wò ni. akan àkànbí ọlọ́ba náà ó padà ṣe fídíò tákànbí ọlọ́ba tó sọ pé sheik sheik labib tó sọ̀rọ̀ pé àwọn jọ wà ní mo in tó dáa náà ni wípé ó fẹ́ kí àlàáfíà ó jọba ṣùgbọ́n kò yẹ kó apọlọjí kò yẹ kó apọlọjáìsì kankan látàrí wípé bí Sunday Igboho ṣe lílọ tiẹ̀ ló ṣe sọ ohun ṣé ntẹ́yìn ò ní àbí ṣé ok ṣé wọ́n lè fọ́ọ̀sì mi nífẹ̀ẹ́ tí mi ò nífẹ̀ẹ́ ni Sunday Igboho lòun nífẹ̀ẹ́ ló mọ̀ ó sì rí pa ribiribi tí Sunday Igboho kó fún àwọn ọmọ Yorùbá kálẹ̀ bá lómìnira ló ṣe fi wé ànábì ìkójú ànábì lọ lọ́dọ̀ tiẹ̀ nìyẹn ọ̀dọ̀ ẹ̀yin àáfà ànábì lójú anybody lọ lọ́dọ̀ ti yín nìyẹn bí èmi wà lè sọ opinion mi kí kẹ́nìkan rẹ̀ kí n lọ kó jẹ ó sì ní kí n sọ opinion tèmi jẹ kí n lọ kó jẹ so nípasẹ̀ pé ẹ ẹ ẹ kó lọ dìbọ́ǹkì ẹnìyẹn kó lè jáde kó dìbọ́ǹkì yẹn kan olóyè Sunday Igboho gan ò lè jáde dìbọ́ǹkì yẹn kan sórí Sunday Igboho ló ní kí arú kí Àkànbí Ọlọ́ba kólókó lọ sọ̀rọ̀ ni lórí Sunday Igboho wa jáde pé ẹ ah, yóò jáde pé ẹ eh, ìyá àfẹ́ ẹ̀mọ́ bínú ọmọ tí mo rán pé kó lọ sọ̀rọ̀ mo ti ní ọmọ sọ bẹ́ẹ̀ mọ̀ ṣé lórí Sunday Igboho ló ní kí Àkànbí Ọlọ́ba lọ sọ̀rọ̀ ẹ kó ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí kẹsẹ̀ ju èèyàn ẹ kó mọ́ lẹ́sẹ̀ kẹsẹ̀ bí yín o gbogbo àwọn bàbá yẹn àwọn olóyè Sunday Igboho wọ́n ti gbà wọ́n ti wọ́n ti wọ́n ti gbà fún yín ẹgbà yẹn pẹ yín náà mọ̀ pé ẹ ti wá mú wọn ẹ ti wá take everybody ga for granted ní tèmi ló kó ṣẹlẹ̀ nìyẹn torí tí bá ti bẹ́ẹ̀ ni mi rò pé nìkan sọ pé yá lọ sọ̀rọ̀ kó lọ kó jẹ nígbà tí ìpòyò dá ọ̀nà owó ló dá inú pé ẹ̀ sọ pé ẹ lágbájú ojú àyànbí lọ ọ̀nà owó ló dá ẹ̀yin yóò sẹ̀rẹ̀ yóò sẹ̀rẹ̀ mọ́ sọdún dúró tẹ́yìn ti sọ nísìn wípé orí èèyàn ò lè pé kó mọ forí balẹ̀ irú ọ̀rọ̀ táyìn náà kọ́ sọ pé orí èèyàn ò lè pé kó mọ forí balẹ̀ ìwé kẹ́yìn náà tún sọ kẹ́ kó jẹ́ àbí ẹ sáwọn pò lóòsà wà ń bẹ lùí nínú Ìlọrin tẹwàá yẹ lóòsà wà ń bẹ ẹlẹ́bọ wà ń bẹ irú ọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́yìn náà kó jẹ náà ṣe ń gbẹ ṣe ń gbọ síwájú so Sunday Igboho ò lè jáde sọ pé òun ò jà lóbi lọ torí kò fìgbà kan sọ fún yín pé òun jà lóbi lọ tẹ́lẹ̀ so láti mọ sọ pé Sunday Igboho kó jáde yẹn bí gbàtẹ́ ń dẹ́rù bá Sunday bí gbàtẹ́ ń dẹ́rù bó lóye Sunday Igboho ni bí gbàtẹ́ ń dẹ́rù bí gbàtẹ́ bá ń tẹ́sí yẹn ni bí gbàtẹ́ bá ń tẹ́sí yẹn ni so sọ fún lọ́dọ̀ tèmi náà sì ni ó ju ànábì lọ lọ́dọ̀ tèmi náà ó ju ànábì lọ that's the truth lọ́dọ̀ tèmi náà ó ju ànábì lọ lọ́dọ̀ tí yín ò lè mọ́ta ànábì hmm, ọ̀dọ̀ tí yín ò lè sàndégbò lè mọ́ta ànábì bọ̀ lọ́dọ̀ tèmi náà ó ju ànábì lọ torí ó láwọn kárátà tèmi rí ṣé mi tí mi ò ti ànábì rí ní mọ̀sán bóyá ní mọ̀sán lúwà tí ní mọ̀sán lúwà tí wú ṣùgbọ́n adé olóyè sàndégbò rí so lọ́dọ̀ tèmi náà ó ju ànábì lọ kí ayẹkẹ́ ayẹkẹ́ ẹ ẹ gbúdọ̀ sọ báwọn nígbà táyìn sọ ìtẹ́yìn sọ ẹ̀ èèyàn mélòó ló sọ pé kẹ́ ibo tẹ́ sọ ká ẹ kó jẹ láti ń bọ́ síwájú ìbọ́kẹ́ bọ́tàkẹ́ dìbọ́kẹ́ ẹni wọn ló jẹ́ ànábì lọ ti dáná o kò ní ìdí ńdakọ̀ òun náà tí mo kọ́ rẹ̀ ọ yẹ kó jáde síta ní kẹ́rin mùsùlùmí mo túbá wá ti dáná sí mi lọ́rùn kí n tó déwájú ọlọ́run nínú wọn ni mo ju ànábì lọ mo ju jésù lọ ẹni ọ̀sán ọ̀nà kó kó jẹ tí ọba kó jẹ àwọn onídìí ẹjọ́ ànídìí ìjà ànábì tó gbìjà rẹ̀ jésù tó gbìjà rẹ̀ ọlọ́run tó là ànábì tó ní jésù tó gbìjà rẹ̀. kó ẹni tó sọ pé ànábì ju sálẹ̀ kó tọrẹ kó túbá kí sáré ìbò náà wọn ti forúkọ ẹ parọ kó jáde kó túbá eke tẹ tẹ bá túbá ẹ ànábì tó gbìjà rẹ jésù náà tó gbìjà rẹ àní tẹbá ti ń sọ̀rọ̀ yìí ẹ mọ fàwọn kristian kọbọ dì mọ <laughs> tẹlẹ ká ẹ kálábùsì náà ìwù yìí ẹkẹ ẹyin fẹ sọ̀rọ̀ tí wọn tún fi ó sáré fi kristian ó sáré fi jésù kọbọ dì ẹ mọ fún kọbọ dì ẹyin àti kristiani ẹ ṣe ọ̀rẹ́ torí àwọn gan lẹkọ tako tá táyà bẹ́lẹ̀ táyà fẹ́ fèsì lẹ́bọ̀ ẹ àwọn christian kọ̀ bọ́dí bọ̀ ẹ ẹ àlàfíì tó gbìjà rẹ̀ jésù náà tó gbìjà rẹ̀ ṣé ṣé christian ní <laughs> ṣé christian náà yín sẹ́ ẹ jájà yín já <laughs> christian rẹ̀ yín sẹ́ jájà yín já ẹ ẹ tí wọ́n àná fi fẹ́ gbìjà rẹ̀ ẹ jáná fi gbìjà rẹ̀ hmm. àlàfíì gbìjà rẹ̀ bó ṣe gbìjà rẹ̀ njọ́ tí kéè ń jábọ̀ tí tí tí ń jábọ̀ lé mọ́ lórí Saudi tánà bí olóyìn yá dúró kéè ó ṣe gbẹ́rẹ́rẹ́ tó gbìjà rẹ̀ ó tó ìjọ tí crane jábọ̀ tí gbogbo ìgbìjà rẹ̀ náà pé ah, crane dúró crane dúró ànábì tó gbìjà rẹ̀ twenty twenty twenty twenty one mo mọ̀ sí àjì ní mo mọ̀ sí àjì sáájú arábíà àbí <laughs> ànábì ò lè gbìjà rẹ̀ mi o. <laughs> nígbà corona dé. nígbà corona virus mo mọ̀ sí àjì sáájú arábíà ànábì ò lè gbìjà rẹ̀ mi o bẹ́ẹ̀ <laughs> ibi ọmọ kan tí wọ́n á sọ nàìjíríà pé Eh, eh, eh, oju ojú lọ ibi sọ kiri akánàbí yẹn wà active tó tọ́ tó yẹ pé kò rí crane Saudi kori rí coronavirus kò rí kíìlì tó wá to ní ànábì ògbìjà ara rẹ̀ tó wá ń sọmọ ní ànábì ìjú kìíní kan lọ go serious <laughs> serious si sọ ni ni bẹ́ẹ̀ ṣe ń bẹ́yìn ṣe ń bá gbàgbọ́ àwọn oníṣẹ̀ṣe jẹ́ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ yẹn tó wá di pàwọ́ àwọn ọmọ ẹlẹ́bọ ti wá dìde nísìn bó ṣe ń dun ẹ̀yìn nísìn ló ń pa àwọn àbá yẹn náà ń gbà yẹn tẹ́ ń ba gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló ń dún wọn ẹ̀yin náà ẹ̀jẹ̀ búrẹ́ àwọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ búrẹ́ ẹ̀jẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́rọ̀ yẹn ẹ ẹ bọ ìgbà tí a ti ń bọ àwọn àbá yẹn bọ tí wọn ní wọn ní lẹ́yìn náà sọ yìí lẹgbẹ àwọn ẹ ti ní kó kọlọ pa náà dẹbọ rẹ kọlọ pa àwọn bàbá tó ṣèwà lẹ gbó wọn kọlọ pa wọn rẹ Ọlọ́run ti wá pa wọn tán àwọn ọmọ táwa béèrè béèrè àwa ti wá dín nìsín ń gbé kílódé tó sì rí báyìí kílódé tó sì rí báyìí àwa ti béèrè béèrè ká ní káwọn àfúdà ló yẹlú ọmọ fi dá ló. àlàbí ò wá àlàbí yẹn gánà wà lẹ́sbìsì ọmọ tó ní Sunday gbòójà àlàbí lọ <laughs> ní ayé àmọ́ lẹ́kì kúrẹ́sì ń já sáwùdí ó kọ papọ̀ corona virus wọ Saudi kò yẹ wọn sáájì ó kọ papọ̀ ẹ wò kéde síbẹ̀ lèmi lọ ṣùgbọ́n ẹni tàn tàbí sọ̀rọ̀ ẹ mọ̀ kọ́ fi àwọn Jésù kọ̀ bọ́dí mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ mo ti Jésù mọ̀ mọ́ fúnra yẹn kírísímùsì fúnra yẹn ẹ kírísípẹ́tì Jesus ẹ rísípẹ́tì ẹ níṣẹ́ láti ọkùnrin ti ká ẹ níṣẹ́ láti ọkùnrin tó ká gbàdúmọ̀ Jésù lọ́wọ́ <laughs> mo tí a ti tẹ tẹ tẹ tẹ bá ti fẹ́ fi bó ṣẹ̀ṣẹ̀ jà ẹ ṣàlẹ̀ mú àwọn kí sẹ́yìn mọ́ra láti kan tó ṣẹ̀ṣẹ̀ sẹ́yìn ni tàbí ẹ̀yìn kọ́lẹ̀ mọ́ ní kó mọ́ jẹun kírísítẹ́nì ẹ gbọ́dọ̀ jẹun kírísítẹ́nì ẹ gbọ́dọ̀ kìmí kírísítẹ́nì yẹ̀wùdí ni wọ́n nàṣọ́rọ́ ni wọ́n. ẹ jẹ́ ń gbọ́ ẹ e, jẹ́ ń gbọ́ tán kí n kí n mọ lọ lẹ́jọ́. lẹ́bi tó gbìjà rẹ̀ jésù tó gbìjà rẹ̀ ọlọ́run tó là lẹ́bi tó ní jésù tó gbìjà rẹ̀. ọkọ̀ ni àdó ọlọ́run ni wọ́n ń lò òsà ni òsà ni wọ́n náà wọ́n máa ṣe ọlọ́run ni wọ́n ń lò nígbà wọ́n lò ọlọ́run ni sori tí wọ́n ṣe ni ọlọ́run ni mo tẹ̀ wọ́n rí mo pẹ́rìsì wọn. ní máa kàti àti ọlọ́run ni máa ní àṣìṣe tí wọ́n ṣe wọ́n lè mi. ó ní ó tún ké lọ síwájú ó dá àwọn tó ń bọ̀rìṣà wípé aláwo lòun tẹ̀ wọ́n rí ọlọ́run lè tẹ̀ nìyẹn ọlọ́run ti wọ ìtẹ̀ nìyẹn kan rí ọlọ́run wọ ìṣọba àká ọlọ́run ìṣọba àká o ọlọ́run kì í ṣọba àká tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹbọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sáhùn náà ló ṣe rí ni kò yẹ kó rìṣà kẹbọ kó dàgbà torí pàwọ àwa góòtù ti bà ó yẹ kẹ́ ẹ ti rí parẹ́ tipẹ́ kẹ́ ẹ ti rí parẹ́ ṣùgbọ́n lọ́run tó dá wa ìran yorùbá pẹ̀lú rìṣà pẹ̀lú pẹ̀lẹ́bọ sọ wá já láti ṣe ni kí sọ láti ṣe ìmúta wo mọ̀ pé tí ó mọ dá wa lóhùn àwọn òjíṣẹ́ tọ́lọ́run sáwa tí ó ròyìn tó ròyìn Ọlọ́run bá fún wa nù àwọn náà láti mọ láti mọ pè táwọn mọ gbórúsù gbàràǹdẹ fún. wọ́n ní abógun abọ́ ó jẹ́ wọ́n ní abọ́ Ṣàngó abọ́ ó jẹ́ wọ́n ní abọ́fá abọ́ ó jẹ́. ṣé gbogbo kìíní yẹn sáyé èmi ni mo invent yẹn ni ṣé ti má sọ̀rọ̀ sí mi ìsìnbáyé ẹni mo sọ bí ẹni pé mi mo invent yẹn <laughs> ṣé mo invent yẹn ni. báwọn abọ́ wa ṣe ṣe tó ṣe ń jẹnu ẹ lè rí ipa rẹ ẹ lè rí ipa rẹ ẹ ẹ̀ lè rí parẹ́ ẹ̀sìn àjòjì tó níjọ́ tó dé pẹ̀lú ògo ọlọ́run ó ti níjọ́ tí ó tún lọ èyí ti dájú ẹ̀sìn àjòjì tẹ́ ẹ mú wá tó níjọ́ tó dé tẹ́ fi ń da gbogbo òlu rú wọ́n ti da gbogbo nọ́ọ̀tì rú tí a sọ ọ̀pọ̀lọpọ̀ social media lórí ẹ̀sìn lórí Islam ẹ̀mọ ìrìn tó ti pa nọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ social media lásìkò wá ní gbogbo ẹ̀ nísìn ẹ̀sìn àjòjì tó níjọ́ tó dé òǹkà ọjọ́ rẹ̀ ti pé tí ó sì padà ẹ̀yin mùsùlùmí ṣùbùwánà rọbíkà. ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni ọmọwùnmi láti iléeṣẹ́ renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wàá pè ní renix connect a ti ń ṣe tipẹ́ tẹ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní renix connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó ń bá ń wá olólùfẹ́ àbí ẹyin ọ̀wọ́ èèyàn kúnra tó ń jọ máa lo tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ iléeṣẹ́ Rennies Connect ìpele mẹ́rin òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà mẹ́rin ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium adẹ̀ tún lè pè ní platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship for those of you seeking for love long time relationship that will lead to marriage we have it you can contact us at Rennies Connect for this thing so the first one which is the premium or platinum so àǹfààní yẹtìrú ó wà nínú àwọn ìpele yìí ẹni tó bá mú ẹni tó bá mú fún ẹni tó bá lọ fún premium àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélú bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé gbèlú ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹpẹ́ ó dẹ̀ níwèé gbèlú tẹpẹ́ ó ń wá ìwé ìgbélú ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bíi event tó ń lọ lọ́wọ́ tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdé tó ń pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí abíyá ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti jọ tá ti so wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa so a dẹ̀ máa ṣe ìwádìí òfin tó tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ Awareness Connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ so nǹkan tàdé tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀ our privacy is very very high we have a very high privacy we cannot link link or link any of our customer privacy on, a, on social media so their privacy is very high so the next one is the silver ìpele kẹta òun là ń pè ní silver so àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver But nǹkan tó kọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium so àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́ ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship síta companionship yìí ó wà fún ọjọ́ orí òun ló determine àwọn tó máa wà nù companionship yẹn because ó dàbí um, bóyá bíi bàbá àti ìyá tí wọ́n ti tí partner wọn ti kú so wọ́n wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́ so ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún àádọ́ta ọdún which is fifty years old so àti ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹni tó bá wà ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé àádọ́ta ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn nǹkan tó companionship then nǹkan tó dẹ̀ wà nù pillion òun náà làwọn tó bá wà ní companionship yẹn máa jẹ́ nílé iṣẹ́ renis kọ̀nẹ́dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti rí iṣẹ́ láti ara iléeṣẹ́ renis connect gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní iléeṣẹ́ renis connect ẹ pè wá sí àwọn nọ́mbà tí ẹ̀ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí dọjọ́ alẹ́ ẹ ṣé gan ni ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá tọdún yìí tó ti wọlé dé o